السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀yin ará alẹ́ àtúntì dé bí a ṣe máa ń wá. ètò yín ètò wa alhuda òun náà la tún mú wá sétí ìgbọ́yín o. eléyìí tí ilé ẹ̀kọ́ afọ academy àti olùkọ́ àtọ̀lé charitable foundation ṣe onígbọ̀wọ́ rẹ̀ kí látún máa gbọ́ lórí ètò lénìí àwọn ustaz wa àwọn fadilatu sheikh ustaz lukman ọlálẹ́kan karashi tí wọ́n jẹ́ olùdásílẹ̀ àti olùdarí markazu alkharashi bi tahfiz alquran wa darasat islamiyya ni wọ́n máa bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa ọ̀rọ̀ tó ní ṣe nípa pípadà ìlọsọ́dọ̀ ọlọ́run ìgbé gbogbo àlámọ̀rí padà lọ́sọ́dọ̀ ọlọ́run òun náà ni tí wọ́n máa tún ṣe àlàyé rẹ̀ fún wa lénìí ẹ wá nǹkan fìdílé. kẹ́ ẹ máa bá wa ká lọ bísímìlà. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد ẹ̀yin ará lé níbàámu sí ipò tí gbogbo ayé bára wọn lásìkò yìí àjọwánú ẹni yorùbá ń bọ̀ wọ́n ní ọ̀run yábọ̀ kì í máa sọ̀rọ̀ ẹnìkan o. wọn a tún máa sọ wọn láàfà tó níyàn ó mú yorùbá ló wí bẹ́ẹ̀ o wọn lọ́mọ jẹ tíà ó fi hàn wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan bẹ tí máa kárí máa oko ah, ipò táyé wà lásìkò yìí gbogbo wa là ń bẹ̀rù ẹ̀rù ń bolówó ẹ̀rù ń ba tálíkà ẹ̀rù ń ba lágbára wa yìí àmọ́ ń bẹ lọ́nkú tọ́rọ̀ bá rí báyìí tá a ṣe gbogbo agbára tágbára ti pin tá a ṣe gbogbo ìgbìyànjú tá a rójútùú sọ̀rọ̀ kí la máa ń ṣe é sí i. inú ẹ̀sìn yìí nítorí pé gbogbo nǹkan pátápátá lẹ̀sìn yìí ló ti ní ètò fún ló ti létò fún ọ̀rọ̀ ẹ̀sìn yìí sáwọn èèyàn láyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eku ni tó bá lójú òpó yorùbá ní kì í ṣeré sá àìtàn ojú òpó tí ọba aláwòrán àbí tọ́lá kalẹ̀ fún wa lọ́rọ̀ wa fi rí bó ti rí tọ́ba rí báyìí lára ń ta bùkátà ní táwọn afáà pè ní al-inaba al-inaba kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn àfa onímọ̀ wọ́n ní tí wọ́n ń pè ní inaba gẹ́gẹ́ bí àfa wa ibn asir báwọn ṣe wí wọ́n ní anabu yunib inaba. فهو منيب إذا أقبل ورجع وفي حديث الدعاء وإليك النبت àwọn àfáà wa ní ti ń jẹ́ ìnáàbà òun náà ni ìgbà tí ẹnìkan bá yẹ̀yìn padà tàbá bá dojúkọ nǹkan kan ìyẹn ni pé téèyàn bá yẹ̀yìn padà níbi tó àbíbi tó mọ̀ tó sí nǹkan míì

ẹ jẹ́ ayíjú padà sọ́dọ̀ ọlọ́run ká padà sọ́dọ̀ ẹ̀ bọ́yọ́rọ̀ ìbá lójútùú abẹ́ aláàzọ̀ ọjẹ́ kọmọ́sẹ̀jẹ̀ àrójútùú sọ̀rọ̀ wa látọ̀dọ̀ rẹ̀ o kó lè yà síwájú. àfọwọ́jò já ni nínú tíra wọn àtàrífàt àfọ sọ pé al-inaba ikhraj al-qalb min ad ni ti ń jẹ́ ìnáàbá òun náà ni. yíyọ ẹ̀mí àbí yíyọ ọkàn kúrò nú òkùnkùn ìrújú nú òkùnkùn ìrújú ọ̀rọ̀ ti dàrú ayé wọn ò mọ tí ṣe mọ́ sọ́rọ̀ gbogbo scientist ayé wọn ò mọ ibi tí wọ́n bá dọrùn lásì lórí ọ̀rọ̀ corona àbí 19 ah dákun o foríjì wa o. tó bá rí báyìí àfi ká yá a ṣe kí ni ká yọ ẹ̀mí wa kó ń bí òkùnkùn ìrújú ìta wa ó ti rújú máa lọ àmọ́ bí àbá tó bá rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ayọ̀ ẹ̀mí wa kó ń bẹ́ẹ̀ ká wa dá padà sọ́dọ̀ ọlọ́run. وقيل العنابة يعني الرجوع من كل إلى من له كل àwọn àfa wọ́n ní ti ń jẹ́ ìnáàbà òun náà ni kéèyàn sẹ́rí padà kúrò níbi gbogbo nǹkan káwá padà sọ́dọ̀ ní ti gbogbo nǹkan bẹ̀ lọ́dọ̀ ẹ̀ jàmáà gbogbo kìnnìkan ẹ ṣe kìnnìkan ẹ ṣe kìnnìkan ẹ ṣe àti ṣe ṣe ṣe ṣe àti ẹ̀mọ̀ bí lójútu àbí òní ẹ̀sìn padà ní pé ọ̀dọ̀ ẹ̀ ní gbogbo nǹkan wà fọwọ́ àṣetumọ̀ ọ̀rọ̀ ni pé ká padà sọ́dọ̀ ọlọ́run sọ́nà àtìlẹ̀ wọ́n àwọn onímọ̀ míì sọ pé ali inaba ìtí ń jẹ́ bẹ́ẹ̀ ar-ruju' min ila dhikr wa min njebe ila ni ti ń bi ifonufora lọ síbi ìmọ̀ lọ síbi ìrántí ìfọ́núfọ́ra táyé gbogbo n tọ́lọ ní ọ̀dá ńlá fọ́núfọ́ra lérí ẹ̀ àṣebíbà tá a gbogbo nǹkan la fi rọ́ṣẹ́ lọ́sọ̀ ó lè kò jó lè mọ́ ìwà àbàjẹ́ gbogbo ẹ̀ gbogbo nǹkan la fi ẹ̀ka sí bàjẹ́ mọ́ kàkàkà yé ń bàjẹ́ Yorùbá bọ̀ wọn lọ́gẹ̀dẹ̀ ń ní pọ́n ń gbé bàjẹ́ ayé lárugẹ ọdún ìbàjẹ́ àwọn èèyàn ń ṣe àwọn ẹgbẹ́ tí ò nítumọ̀ àwọn èèyàn ń ṣe ẹgbẹ́ ẹbí ẹgbẹ́ ah, o tọ́rọ̀ bá rí àti fọnú fọra sínú ìbàjẹ́ àfi ká padà sọ́dọ̀ ọba Allah azza wa jal ọba tó jẹ́ pé òun ni ìmọ̀ òdodo ń bẹ lọ́dọ̀ rẹ̀. àfọwọ́ ibn qayyim al-jawz rahimahullah nínú madarju salikin àfa wa ni àfa àtọkọ manazilu inaba ó ní qala sahib manazil àfa àtọkọ al sọ pé al tó fi lugha ìtí ń jẹ́ ìnáàbà ìṣẹ́rí padà ní èdè òun náà ni àrùjúrù òní sísẹ́rí padà wàhíyà ha húná ilẹ̀ alhaq òun náà ni ká sẹ́rí padà lọ síbi òdodo ibi tí rọ́bà wa dé rèé o àwọn alágbára ayé àwọn alágbára abìkan kò sí ní tá a lè ṣe sáà tí a rí polódo ní gbogbo ayé báyìí ọ̀lẹ́ àṣírọ́ là ń pamọ́ra wa al'an yẹ́jìbọ̀ àlẹ́nà àrùjú ilẹ̀ ọ̀rọ̀ yẹn ní ká padà síbi òdodo kí lòdodo náà òní pé ọlọ́run ìwọlọ́lágbára o ọlọ́run ọ̀lẹ́ làwa o ọlọ́run ìwọ ló lé sí àlésè nǹkan o tá a bá padà jọ ń wí bẹ́ẹ̀ ó ṣeé ṣe kárùnà àbáyọ ní ìjàgàtà yìí jamaa ọ̀rọ̀ ọlọ́ọ̀bá náà ní Qur'an ọ sọ fún wa tó pọ̀ nípa ìnáàbá ọlọ́ọ̀bá àlékẹ́lá sọ pé ọlọ́ọ̀bá sọ pé ọba yín ni o yẹn ni pé tọ́rọ̀ bá tójú ti bá fẹ́ máa báyé báyìí tí lọ́wọ́ ọ̀bá fẹ́ sí mọ́ ń pa gbójúlé tí ò sọ́nà àbáyọ ńbẹ̀ ẹdí padà sọ́dọ̀ ọlọ́wọ́ bàbá yìí o wà á sì lè mú wọn ìyẹn nìkan pé ọlọ́run á gba o yorùbá gẹ ká gbà lọ́rọ́ kan báyìí bóyá tá a bá gbà bóyá ara wa. àròjù bitawubati pẹ̀lú pé ká máa bu ọlọ́run lọ́la foríjì ọlọ́run foríjì wá o àwọn ẹ̀ṣẹ̀ tá n ń ṣẹ̀ irọ́ tá pa ọ̀rọ̀ zina zina ọ̀jẹ̀bàjẹ̀bà lójú aráyé kódà máa tún tún ṣe competition orin ibú aṣọ gbogbo nǹkan tí là ń pè under the pretence of civilization èmi a máa sọ àwọn èèyàn lójú ńlá sójú sí ńlá ni làwọn èèyàn bóyá àrà àtúnṣe látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala jama'a a túbá sọ́dọ̀ ọlọ́wọ́ bá ní o a sì fọ ẹ̀mí wa mọ́ pẹrẹgẹdẹ sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú iṣẹ́ dáadáa ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá sọ pé wa kharra raki'an wa anab ọlọ́run ní ẹ tẹríba fọ́lọ́hun kẹ́ẹ̀sì sẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ yẹn ni pé ẹ wólẹ̀ fọ́lọ́hun ẹ jẹ́ fún ẹ jẹ́ fílà káfí bẹ́ẹ̀ ká padà sọ́dọ̀ rẹ̀ wa ilayka anabina

tó ọba gbogbo àgbáńlá ọba tó gbogbo wa wàhíyá inabatul makhluqati kulliha eléyìí gbogbo ẹ̀dá ní máa ṣe bẹ́ẹ̀ yashtarik fiha almu'min wal kafir irú eléyìí àtẹ̀ntọ́ gbọ́lọ́n gbọ́ àtẹ̀ntì ń ni wọ́n máa gbà wọn máa ń sẹ́rí sọ́dọ̀ padà sọ́dọ̀ ọlọ́run ń gbọ́ ọ̀rọ̀ bá kan ẹni bí òun náà padà kọlọ ta'ala ọlọ́run bá sọ pé wa idha massa an-nasu durrun da'aw rabbahum munibina nígbà àdánwò bá dé bó ti dé yìí àwọn èèyàn pariwo ọlọ́run o kódẹ̀ ń tí èsì tọ́lọ́run yóò kìbi ọlọ́run wọ́n máa fẹ́rẹ̀ padà sọ́dọ̀ rẹ̀ ẹ̀wọ́já padà wọ́n ní pípadà eléyìí fàhádà áàmù eléyìí wà eléyìí gbogbo ẹni tó bá ti rí ṣe bẹ́ẹ̀ وهذه إنابة كيما دهتر صدو الله بي لا تلتزم الإسلام قسمة تكون يسجى مسلمي بل تجامع الشرك أما قو شرك سنو والكف بكنا كفر كما قال تعالى في حق أهو لا بل أنش صنفة أعوان كفيري أتانتي سي كفيري أدا تابتنا فاني تبادي بامي أتس وجلوري الإنابة أبي الله عز وجل كفر الله بياتك بنو بطاسي والسلام عليكم ورحمة الله وبركاته أرى التي بني فاينا lẹ́sàn-án olóore ẹ lè ní ìbéèrè kan àbí méjì.